ọ̀rọ̀ tí a bá jíròrò òjijì ẹni akúni mm. àsìkò tí a bá wò lẹ̀ o a lè rí n tó kò sí n tó pa mọ́ tọ́jú ọlọ́run wọlé tó fẹ̀sọ̀ pẹ̀lẹ́ máa ṣàyè òun abá ọlọ́run ló mọ tẹ́nìkan ò mọ tó pamọ́. ẹlẹ́dùn ọlọ́mọnú ọ̀tọ̀kan kọ́ ohun àbàbò níṣe ọ̀rọ̀ ìtàn ni ó rà èrò tí ń jẹ́jẹ́ kedere la ṣe burúkú ló yàn kedere ọlọ́run lọ́mọ tí ẹnìkan ò mọ tó pamọ́. filẹ̀ ẹlẹ́dùn alọ́mọ níwọ̀n tọkàn kọ́ ohun àbàbọ̀ níṣe ọ̀rọ̀ ìtọ́ni ó dà èrò tí ń ro jẹ́jẹ́ kedere la kedere kedere kedere. Isha is about to start now. I welcome all the parents and teachers. You are all welcome. run very fast at least you must beat this gap eh please be coming out of your mouth eh run very well please eh i trust you. absolutely we all know that Olurede is the hope of our class allow him to win the race for us please. but i'm prepared now. Uh, eh, Kule, Kule, Kule. I know you are prepared, but please you and I know that Olu is very good. We all know that Olu is a veteran. Eh? Please, please. Though you are good, nobody is disputing that. But allow Olu to run this race. Yes. At least if Olu wins, we all win. Please, please, please, my boy, please, please. Please. Okay. Please. Let him use your trainers and your shirt, please. Don't worry, don't worry give him, give him, give him. Give him. Don't worry. That's my boy. Thank you very much. You know you will not disappoint us. And right now, I have the list of the contestants here with me. Um, Kule Owonefare, Oluirede representing primary 5C, Kunle Adebumi representing primary 5D. Yes, the competition is about to start now. On your charge, set, go! sometimes. Let's go, let's go. When you see him, you would love to work with him. Oh, thank will soon be here. Sure. You're welcome. <sighs> How? Here comes Mr. Kunle. Have your seat. Have your seat. Uh, ah, Mr. Kunle, ṣé rántí pé mo sọ fún yín pé a máa ní ìdìmọ̀ kan tó máa bá a mójútó iléeṣẹ́ wa in the southern part of the country. Yes, ma'am. And here is the man, Mr. Olu Irede. Mr. Olu Irede, yes, Mr. Kunle. Adébòrò. <laughs> ah. Wow! Good seeing you. What is that? to see you too. Ah, you know yourself before? Ah, very well, ma. That's lovely. That's lovely. Um, um, mo ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ wípé ogún ọmọdé kò lè ṣeré fún ogún ọdún. oh wow um, you see òótọ́ ni But um, I think our case is just one of those few rare cases. Yeah. Because uh, um, we grew up together, mm -hmm. and here we are today again. So, <laughs> you know, that's uh, true. that's <laughs> like uh, Jacob. <laughs> yeah, Jacob. Oh, Baddest. What do you mean, Baba? Oh, what? you know, um, so, funny. Um, àìmọye ìgbà mo ti burúkú ẹ eh, like ah okay there's one bad guy somewhere and all that but kò kò click same with me. You know, okay, the same guy, no. But <laughs> sitting here today, like, oh, okay, now I understand. You know. But I go primary school, I'm going to look in here. You know, that's just the spirit. Máa wò pé, ah, wọ́n máa pariwo orúkọ ẹ̀ káàkiri. Wọ́n ní, ah, ta lẹ́ni yìí? A ṣe é àṣé tó wà nínú bú gan kò tápá. Ọlọ́run <laughs> Anyways, this is a toast mm. you know, to, to our reunion <laughs> to more success. to ogun ọmọdé. tó ń ṣeré fún ogun that's right. <laughs> mm. ẹni tá a ní kò lè pàbọ́ tó ń ṣe bẹ́ẹ̀ tó ń kọ́lé alárin yẹn àbí kì í ṣe ẹni tí òwúwo sùkúù sàn ẹni tí mò ń bàtà sí lẹ́sẹ̀ bọ́ṣọ sí lọ́rùn. Hey, bro. Brothers, bro. And I'm sorry for keeping you waiting. Oh, yeah. And ah, now, yeah, meet my wife. Yeah. Wow. Nice to wifey. meet you. Nice to meet you. Nice to meet you too. And wifey, Kulinie. Oh. In fact, um, we've been friends since we were small, like um, primary school. wow, really? <laughs> yeah. That's unbelievable. <laughs> yeah. Nice to meet so, you. Wow, oh, you got a very beautiful. Oh, woman. thank you. You can say that again. <laughs> so, can you coffee share that job? Anything, anything at all. Like um, Just name it. Oh, my gosh, man, any, anything at all. okay, no problem. Uh, <laughs> Just give me one second. Yeah, me, I've been Japan. Um, I'm sure gẹ̀tìlì o. Atọ́ ìgboro yẹn tẹ́lẹ̀ náà. Kékeré tara forí bọ́bọ́ sí tara má lè gidi láàrin. Àyè mi yóò kéré o. Ah, Àwọn àlejò. Ẹ̀rọ ọmọ mi. Ah, ọmọ mi. Ẹ̀rọ wa. Báwo ni ọkọ mi? Adúpẹ́ wa. Ṣàlàfíà ni. Àlàfíà ni mi. Ah, ah, ojú ẹ̀ rèé. Ẹ̀rọ tẹ̀. Ọ̀ọ̀ kì í díjú mi báyìí àdákúnlé mọ́ mo mọ̀ dáadáa ọjọ́ mẹ́ta ṣọwọ́ yá àdúpẹ́ fọlọ́. olúwa ṣeun kò change rárá. atọ́ lẹ́nìyàn o. lẹ́ọkọ mi inú mi dùn òun gbà tí ìkejì ẹ sọ pé ẹ tún ti pàdé. bá a ti ṣe kóra wa nìyẹn. ó dàbẹ ó ó dàbẹ eh. ṣọwọ́ ń yá. àdúpẹ́ fọlọ́. ọlọ́run ṣeun ọlọ́run ṣeun. kí wàá ní nǹkan àlejò báyìí. ah gbogbo nǹkan tó bá ti wà ní. ẹ eh, ẹ eh, ó dà ó kí n bá wọn dá sí i kò sí ohun tó pa mọ́ tọ́jú ọlọ́run wọn lè tó fẹ̀sọ̀ pẹ̀lẹ́ máa ṣàyè ohun ayé abáyé lọ. ìyàwó tí mo fẹ́ fẹ́ ó máa mo tún pàdé lọ́dọ̀ bọ̀bọ̀ ike ìdúró ah. ṣó bí ṣó ni mẹ́jà ni ṣọ́rọ́ bọ̀bọ̀ ìsinmi ni àbí àbóṣejì mi nìkan. Ah. Hey. bá débi wà lé mi títí dọ́dọ̀ ẹni tí mo fẹ́ fẹ́ ó tún lé hope all is in order. No problem, sir. You're safe, sir. Hmm. I trust you. I'll call you shortly retí ẹ <laughs> mo ti jẹ mo ti mu ọkàn mi dẹ̀ balẹ̀ now kí n jíṣẹ́ tí wọ́n rán mi lókun. by by the way who was you Then, báwo lè ṣe débi báyìí. now answer to your first question. èmi ni wọ́n ń pè ní Jango. what Jango. Jango the most dreadful killer the most dreadful assassin in the whole universe answer to your second question i am here to terminate your appointment on earth. what ah please ẹ jọ̀ọ́ please ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ kí lẹ̀ṣẹ̀ mi ta ni mo ṣẹ̀. ẹni tó ṣẹ̀ ó ṣẹ̀ mí ẹni tó gbéṣẹ́ rán mi gangan ló ṣe màá dẹ̀ jẹ́ iṣẹ́ tí wọ́n rán mi can you see gbogbo àwọn securities tẹ̀yìn olówó tẹ̀ fi máa ń ṣẹ̀ṣọ́ ara ṣe bó kó wọn sílé mélòó nínú wọn ló mọ̀gbà tí mo wọlé torí àìráfẹ́fẹ́ mú. ẹ wo kẹ́tẹ́ polówó gan o I have money mm. name your price any amount of money you want I give to you eh? you just name it ẹ kẹ́ ṣàtìmá pa mí ẹjọ́ mi ò ṣe tó ti fẹ́ kú ẹjọ́ please. ṣé fagbọ́lá ojú ló shani. rojú ṣáàní jẹ́ ah mo dẹ̀ máa jọ yín oh thank you so much ah ẹ já lọ. <laughs> mo kí gbogbo wa káàbọ̀ sí ìpàdé ọ̀sán yìí ah, yorùbá ní yìnyínyìnyín kẹ́nu ó lè ṣe mí ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ oṣù ta ní kúràn tó wá ro àrùn mọ́jú bẹ́ẹ̀ sì ni ká dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ tí a finú tán tí ò dání kú iṣẹ́ ni mo rí iṣẹ́ yá o gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe mọ̀ wípé a ní àwọn àlàkalẹ̀ kọ̀ọ̀kan ní ilé iṣẹ́ wa yìí fún ẹ̀ka tí ó bá pegedé jùlọ to be giving them the ten percent of the profit they make in a year inú mi sì dùn láti sọ fún yín wípé uh, department Mr. Oluirede, àwọn ni ó tún pegedé jùlọ lọ́dún yìí o ah, ní báyìí ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ó ní iye ènìyàn the organization has deemed fit to give Mr. Oluirede and his team the sum of two million naira eléyìí á jẹ́ àjẹmọ́nú tiwọn náà lọ́dún so this is for you. thank you. Thank you. Um, um, uh, uh, on behalf of um, myself and my team, uh, we are sending a big thank you and thank you to the management. Uh, lágbára lọ́wọ́ lọ́wọ́ a tún fi dá yín lójú pé um, a tún túbọ̀ máa tẹ̀ra mọ́ iṣẹ́ láti ṣe jù báyìí lọ. And uh, you see, <laughs> to the other team, um, thank you so much for pushing us this far. Um, <laughs> God, God, bless us all. <laughs> thank you. Thank you so much. Woo! Ah. Mr. Holu, yeah. for congratulations. Oh, wow. In fact, I'm happy. I know me bossy. you see, um, when you say congratulations èmi kọ́ ló yẹ kí n máa congratulate ara wa ló yẹ ká máa kí a kú oríire and you see this is a team work of course kò ń ṣe ẹnìkan ló ní glory yẹn each and every one of us la ní glory yẹn and um, nǹkan kan wà tí mo fẹ́ point out okay please ṣe é wọ́n tán fún wa má jẹ́ ká lè gbàgbé pé wà á fàáfàá o no you see it's um, it's owó tó jẹ́ pé ó yẹ kí a make sure pé a ná sí the right place and because owó tí company bá fún ọ̀tí ọba iṣẹ́ bẹ̀ kò ń ṣàwù kò ń ṣe fà mm. wọ́n fún ẹ ní mm. ọjọ́ ọ̀la ẹlẹ́ni ẹ jẹ́ ká make sure pé owó yẹn a lò sọ́nà tó tọ́ àtọ̀nà tó yẹ spend wisely. well, I, I don't expect you guys to, to spend your money <laughs> anyhow. You know, invest your money somewhere else. Because ọjọ́ kan ń bọ̀ tèmi àti yóò ní sílé company more ìyẹn la máa fall back and mind you ṣe mọ̀ pé private company níbí uh-huh. at any time at any moment they can sack they can fire and they can hire so let's think ahead kó jọ pé yá ẹ máa lọ káàkó ṣe kí ni káàkó prepare ara wa kò sí pension bí kankan fún anybody. thank you for that you understand thank you uh-huh. thank you uh -huh. that's just it uh -huh. so. òkè ah, òkè lẹ́yìn fún òkè òkè la máa máa lọ. àmín àmín àmín. ṣùgbọ́n ìbámu wà lábàá pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ká máa organize seminar. Ah, that's true. Uh, you see, companies can work on it. Um, I'll arrange a retreat for the staffs and all that. So, um, I think it's in a business school somewhere. So, kálukú wa máa tún a tún help orientation wa aside the fact pé máa help wa be thinking what about the outside the world. Do you understand? I tún jẹ́ kí ìrònú know what to Do Do you understand? Gbogbo àwọn nǹkan yẹn náà ẹ wá We are company arrange àbí wọn arrange àwa fún ara ká develop ara wa. So that ends it. Let's go back to office. Anyway, back to office. All right. ah. <sighs> I'm disturbed. I'm worried. Etí mi it's cool now. Ah, ah. Ẹ wo crime rate tó answer, especially in division Y, is too high. You guys are trained detectives. You are professionals. Ah, ẹ jọ nítorí Ọlọ́run. Ẹ jáde lọ síbẹ̀ yẹn. Ẹ lọ sí town, ẹ lọ síta. Ẹ lọ sáàárín wọn gbọ̀ngbọ̀n wọn kì í ṣe ghost o. Àwọn criminals tá à ń sọ̀rọ̀ ẹ̀yìn wọn kì í ṣe ghost. Ẹ lọ fish wọn out. Fish them out for me to make this command and this division proud. I know you guys can do it. Please inform the other team inform them embarrassment ti pọ̀ jù ah ah, ah kò mà nítorí tèmi bàjẹ́ o ẹjọ́ o ó yá yá yá yá yá. yes ma i will do as you directed ma and as the team leader and a trained undercover agent um, i will meet my team and i will make sure that um, we will bring the corporate to book ma as all hands will be on deck. you are in charge. thank you ma. take charge. all right ma. thank you mr kunle yes ma'am. mo fẹ́ kí ìwọ àti mr olú kẹ́ ẹ jọ súnmọ́ra yín dáadáa mo mọ̀ pé ẹ ti mọ̀ra yín tẹ́lẹ̀ but mo fẹ́ kí relationship yín sìn kó tún wà cordial more than before. a súnmọ́ra dáadáa èmi àti ẹ we are so still very close àjọ eh, ń ṣe nǹkan tí mò ń try àti sọ ni pé mo fẹ́ kí ìwà àti ẹ̀kẹ́jọ máa ṣe wọléwọ̀de ṣó mọ̀ lórí company wa ẹ àwọn strategy kọ̀ọ̀kan wà lọ́wọ́ ẹ̀ tí òye iṣẹ́ yìí ó yẹ gan mi sọ pé òye iṣẹ́ yìí ó yẹ wọ náà o ah. I don't mean that so àwọn kankan wà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ó pẹ́ fún wa kó tó di pé I get to the southern get, parts get of the country eh, mm. and by the time tí ó débẹ̀ báyìí wow wáwo àwọn markets wa báwọn èèyàn ṣe ń rà á bọ́n ṣe ń call for more. ah, ah mo ṣe ní maybe i should invite you to ó ṣàyẹ ṣá. pé kí n kí n lọ kọ́ àwọn kí n lọ kọ́ nǹkan kí n lọ kọ́ àwọn bóun ṣe ń ṣe lọ́wọ́ ẹ̀. ah no àbá mo ṣe máa ní kó lọ kọ́ àwọn kan lọ́wọ́ ẹ̀ mo kàn fẹ́ kó máa kó máa understudy ẹ̀ ṣó mọ̀. òun náà ni pé understudy study èèyàn kọ́ nǹkan lọ́wọ́ èèyàn náà ni. Eh, eh, eh, wọ́n understand. tí wọn náà bá notice àwọn market wa ń sìn ajé kan bùgbà jẹ ni tí o ṣọ̀rọ̀ mi yé mo ti understand yìí máa ṣẹ́rí ibi tí ẹ̀ sọ dé gan ó yé mi débẹ̀ so ma make sure pé mi àti ẹ ní a ní very close oh. bẹ́ẹ̀ ṣe sọ kí n kọ́ ni. thank you my dear o have a nice day. yes o thank yes. you. àtà ẹsẹ̀ ẹ àtàṣọ ọrùn ẹ lọ́wárí gbà fún olú pé kó fi sáré. Ah! ìwọ ò mọ̀ yín pé ẹni tó bá ti gbaṣọ lọ́rùn ẹ̀ tó ń gba bàtà lẹ́sẹ̀ bí ìgbà tó bá gbògo ayé ẹ̀ ni ìwọ ọmọ yìí. mind ṣó wà okay ṣórí mo mọ̀ ṣó ń gbọ́ mi mo mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo mọ̀ ẹ́ i know you can never change i know you ọmọ kan tó ṣẹlẹ̀ mi ò níbi kankan tó wà important tí mo lọ because mo ti sense rubbish yìí ni. hello. if you do that again i will give you a dirty slap when i mean it. mo lérò wípé gbogbo yín lè rí mẹ́mù tí mo send sí mail mi aha ah ìdí rèé tí àpérò yìí fi wáyé o gbogbo wa ló mọ̀ ń sìn pé àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan ti dìde tó jẹ́ pé nǹkan tá à ń ṣe níbí gan-an làwọn náà ń ṣe ojú sì lálákàn fi ń ṣọ́rí o a ní láti kíyèsára kó má di pé ògo iléeṣẹ́ yìí àti pé bí owó ṣe ń wọlé ó padà di nǹkan tó ń lọ sẹ́yìn tó ń mẹ́hẹ bákan ẹ̀yin náà sì mọ̀ bí ẹkọ́nọ́mì ṣe rí lọ́wọ́ ń sìn nílùú wa pé nǹkan ò fi bẹ́ẹ̀ jọra wọn tó bá sì ní nǹkan tí ẹ fẹ́ sọ sí ẹ jẹ́ ká jọ sọ báyìí sìn kí gbogbo wa jọ ṣe àpérò lórí ẹ̀. Um, um, thank you ma with all due respect ma èmi ò bá sọ pé we are not supposed to be looking at the problem torí tá a bá keep pondering on the problem then we won't move forward since the situation ti rí bí ó and then our other companies ti to deal with the same products that we have so we may also suggest we can get loan from a bank to produce more of our own product The product ti tiwa to bá pọ̀ duty ti àwọn counterpart wa lọ lodger. definitely people will look for us then màá tún suggest pé bóyá ká um, other branches in other places you know tí branches wa bá wà in virtually every state ẹ sọ fún mi báwo làwọn èèyàn ò ṣe ní patronize product wa báwo la ṣe máa wear out of the market when they keep seeing us when they want to see us and see our product. okay any other person. thank you ma my suggestion is this ma mo rò pé bóyá ká rán àwọn èèyàn lọ síléèwé láti lọ kọ́ ẹ̀kọ́ mẹ́kọ̀ọ́ wọ́n rá ìwà ran iléeṣẹ́ wa lọ́wọ́ I think that will help us, ma. It's all right. Can we have more suggestions? Um, ma. Oh, well. Sherry, nǹkan tí àwọn tí wọ́n ti sọ̀rọ̀ earlier tí Oh, Dago, I'm sure I think he's just like um, trying to do the right thing at the wrong time. Because tá bá wo àsìkò tá a wà yìí, <laughs> ẹkọ́nọ́mì ìlú yìí ò fara débẹ̀ débi tí a máa ní à ń pump out owó síta àmọ́ ẹ jẹ́ ká wò like this if we keep spending more ó máa push wa láti jẹ́ pé a máa tún fi owó lé ọjà wa and in a very competitive market like this we need to just cut down our cost of production so that a lè ní more profit in fact tó bá possible iye tá à ń ta bring it down that will attract more customers Eh, woman, Sherry, ṣe you kò ṣe customers need wa o no àwa la need wọn àwa la ní láti ti ọjà wa sí convince wọn Okay, nǹkan tá à ń tà convince wọn láti lè máa patronize àwa against other competitors ma Sherry, tábánikà lọ́ọ́ máa dá company sílẹ̀ káàkiri here and there nǹkan kan a máa tún máa ná wa yes it tá a dá sílẹ̀ gan a maximize ẹ̀ uh, let's now look in what. now if you look at um, our departments wa a the duplicate i pé a ti a to duplicate responsibilities jù ibòmú àtúnjẹ́ pé um, iṣẹ́ tó yẹ kéèyàn the bar tẹ bá wọnú ọ́fíìsì bẹ́ẹ̀ ìbáyọ̀ méjì ìbáyọ̀ méjìlá ìbáyọ̀ twenty thirty do nothing tẹ bá tún gbéṣẹ́ fún wọn wọ́n máa ti yẹn wọ́n máa ti síra wọn wọ́n máa ti síra wọn torí pé wọ́n ti pọ̀ jù mẹ́rin ma tá a bá lè reduce staff strength wa that will make us to cut down more cost eventually àwọn tó bá kù wọ́n wà active uh, in fact mo tẹ̀ ní pé màá sọ fún tẹ́lẹ̀ yìí because i actually um, mo mo make àwọn findings lórí àwọn department kan mo rí pé um, àwọn tó wà bẹ́ẹ̀ ti pọ̀ jù mà in fact tá a bá tún wọ credentials wọn um, ẹlòmíì ò tiẹ̀ kojú òṣùwọ̀n débi tó máa ṣiṣẹ́ ní company tàwa yìí we, we, we need to we need to do verification of credentials hmm. in fact mo ráwọn tó jẹ pé primary school certificate náà fún gbogbo iṣẹ́ yìí àbúyá ah, tó di pé wọ́n mọ̀yàn kan tó mọ̀yàn kan tó mọ̀yàn kan tó mú wọn débi ni àwọn kan wà in fact I have some names here tó jẹ pé eh, SSC náà fún wọn bí in fact salary tó ń gbà ó ju ti bank manager mi lọ which is not supposed to be so. People like that, we can retrain them, send them out, and then go back to school and come back to be productive in this company. In fact, I have some list here, if you my mind, ma, um, people like um, Oshipa Tabankole, Abiodun Andrew, Kike Lomo Alabi, and so on. In fact, I, I can actually give you the list about, tell my mind, ma, only oh, oh, uh, actually because um, all these things are things don't follow, say, to the key, iye tá a fi ń ta ọjà wa kó jẹ́ kó máa pọ̀ tí ma one more thing ma ṣe rí um, àwọn nǹkan kan àtàtúnṣe tí èmi fi pé wà tí ìtò láti máa ṣe à ń fún àwọn stars kọ̀ọ̀kan ní um, official cars no ma kò sí tó ní káwọn staff ṣe máa wò dáńfò débi ọ́fíìsì ma tá a bá fún wọn ní transport allowance ó máa cover up see um, like earlier um, on I. it's alright it's alright that's alright thank you ma. that's alright you are welcome I really want to appreciate every one of you for your comments and your suggestions we will look into it And I pray the, the outcome will be for every one of us. Amen. Mo ń gbá láàyè ẹ̀. Àlàyé. Ṣẹ́rí èèyàn kan wà tí mo fẹ́ kẹ́ bá mi waste. Ọ̀rẹ́ mi ló ní iṣẹ́ yẹn, mo dẹ̀ ti ròyìn fún gan. Ṣùgbọ́n bó ṣe wà báyìí àìtí lówó ta fẹ́ fún yín. Kò tí ì sówó ńlẹ̀. Kí ló dé? Àlàyé tó ṣe fún mi ni pé kò tí ì sówó ńlẹ̀. Òun ò tí ì gbọ́wọ́ oṣù tó bá ti gbọ́wọ́ oṣù ní ìparí oṣù yìí máa kó fún yín. Ah, but báwo ló ṣe ń ṣe yan bí ọkà báyìí ló ń ká lòlò bẹ́ẹ̀ ni pé òun tó ń sọ o ò tiẹ̀ mọ̀ o ò mọ̀ o ò mọ̀ pé ìdọ̀bálẹ̀ ò ra kẹ̀kẹ́ ẹkún sísun kéèyàn ọmọ sunkún kò sanwó orí ẹ mọ̀ pé owó lèmi ná ni. Django mi ìṣẹ̀ ń gbéṣẹ́ wá fún yín náà ah! mi ìṣẹ̀ ń gbéṣẹ́ wá ìparí oṣù yìí là ń sọ̀rọ̀ nípa ẹ̀ máa gbé máa gbówó yín fún yín. ṣe sùúrù jàre ṣé tí máa jíṣẹ́ yín tán tí mo ti waste life ẹ̀ tẹ́yìn ò bá wá sanwó ṣé máa wá lọ padà jí ẹnìyẹn ni yes. Jasper. ah Jasper. bàbá àgbàlagbà. ọmọ fúnra ẹ. ee bàbá àgbàlagbà. lẹ́lẹ́lẹ́. irú mọ̀lẹ́ tí ń jẹ́ fried rice ẹ ẹ ìkàwé dùfú owó kòkòrò ọlọ bàbá mi ṣe wàhálẹ̀ nìkan sáà pa ẹ̀ níbọ̀dì. ọjọ́ gbogbo tẹrù tẹrù ọjọ́ gbogbo tẹrù tẹrù. Ah, bàbá mi n tí mo rí ó kàn dún rí nìyẹn ọlọ́. kí ni ẹ. ah ọmọ yìí náà ni ẹja ńlá gold aláyé wúrà. gold ò ń ṣàlejò jẹ́ kó wọlé kanlẹ̀. ace ace wo wo bí ó yá ìta. peter fogo ládùúgbò wo ẹ bá kú ni. àwọn ìjà ìyá ni kírẹ́sì. ẹ bá kú. báwo lórí ìjà wo ẹ bá kú ládùúgbò bíbò ó yá. wọn lè tó bẹ̀sọ̀ pẹ̀lẹ́ mẹ́ṣáyé wọn ayé abáyé lọ ọlọ́run ló mọ tẹ́nìkan ò mọ tó pamọ́ ẹlẹ́dùn alámọ̀nú àtọkàn kọ ohun àbàfọ̀ níṣe ọ̀rọ̀ ìtàn ni ó dà èrò tí rọ jẹ́jẹ́. grandma ẹ ẹ lè ṣọ́ọ̀pù tí má bí bẹ̀rẹ̀ ẹ máa gbá àwọn mẹ́rẹ̀ẹ̀rin papọ̀. ó dáa kí ni mò ń ṣe ṣé bẹ́ẹ̀ kan bọ̀ mí inú ilé náà ni mo kàn sùn mò ń jí mò ń jẹ. grandma grandma ìwọ bí mẹ́rin fún mi wò kó wá bí fún mi. tí má sì lè bí mẹ́rin báyìí mo bí kankan mọ́ nìyẹn. ẹ mẹ́rin náà tó o tó o àdúrà bá mi wò wọ́n. ẹ wo grandma mi lè bí mẹ́rin. káàbọ̀ mo lè fi fún yín sí mo ti ń pè yín. Ah, kí ló ṣe yín. kò sí mọ́ mi fẹ́ rẹ̀ yín. Ah, kí ló ṣe ẹ́. kò sí mọ́ mi. nǹkan ti ṣe wá. kí ló ṣe. mami nǹkan ti ṣe wá. kí ló ṣẹlẹ̀. mami nǹkan ti ṣe wá. kí ló ṣe. ọ̀fọ̀ ah, ti ṣe wá mami. ọ̀fọ̀ báwo. àwọn àyà sasi wọn ti àtàgbọ̀n dànù wọn ti pa wọn. mami. ikú. ṣe mo dáràn mo ti dáràn mo dáràn. gama ẹ ta ló kú. kò sí. ẹ sọ̀rọ̀ ẹ bá mi sọ̀rọ̀. ọ wà mo gbọ́ ikú mo gbọ́ ikú. gama mo gbọ́ ikú. Ah! olúwo olúwo. Ah, bá mi gbé bá mi gbé bá mi gbé gbé gbé gbé gbé gbé gbé gbé gbé má ṣe bẹ́ẹ̀ o wọ́n má ṣe bẹ́ẹ̀ o má ṣe wọ́n lálẹ́ o ṣàánú mi o. Ah. Madam, um, these are the items recovered at the um, crime scene, otherwise Good. known as an exhibit. Good. want casualties tí a bá àti wọn lọ sí hospital ma. Okay. Yes, ma'am. Good. Thank you, ma'am. Any strong information so far? Any clue? Yes, ma'am. Um, these two phones are unlocked, but eléyìí locked. and àti fún àwọn professionals kọ́ bá wa unlock so a lè retrieve àwọn informations tó bá wà lórí ẹ̀ tó lè wà useful fáwa. there is no time to waste at all you all have right. to act now. yes ma'am. so please go to their homes go to their families ẹ lọ bá àwọn ọ̀rẹ́ wọn ẹ lọ ṣe further investigation thorough one now please. all right ma permission to follow out all right. sí nǹkan tó ṣe é. ẹjọ́ sọ fún mi bó lọ́kọ mi wá ọkọ mi dá ọkọ mi dá. ọkọ yín wà òkè tí bá ti kúrò bí ọ̀dọ̀ wọn ni mò ń lọ. ẹ ṣọ. bẹ́ẹ̀ kò sí nǹkan bá ṣe sọ fún mi ẹ sọ fún mi kí ló ṣọkọ mi. ẹyin mi ẹyin mi ó mú mi mẹsẹ̀ ó ti mú mi lẹ́yìn ó ti mú mi lẹ́yìn ó ti mú mi lẹ́yìn ó mú mi lẹ́yìn wọn mi lẹ yẹ o ti mú ẹsẹ̀ mi ẹsẹ̀ mi ẹsẹ̀ mi ẹsẹ̀ mi. ẹ lọ kí ẹ lè bọ́ ẹ̀yìn mi inú mi inú mi ọmọ mi lẹ́sẹ̀ ọmọ mi lẹ́sẹ̀ ọmọ mi lẹ́sẹ̀. Ah. kò ṣe dáadáa o ní tó ṣe léyìn ṣe dáadáa o pẹ̀lú ìrédé such a gentle man with a kind heart nínú kí ló dé ta ló lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ such a gentle man with a kind heart àbí tí kò ṣe pé lára àwọn kan sápàtẹ lóhùn pé ó ti ń ṣe kíní jù wọn lọ tó dẹ̀ padà nù ẹ madam oh ìlú ìrédé ah, this is so sad for the company. It is sad for me too as a friend. This is. Uh. ta ló madam tó àwọn ọtẹ yẹn wá. dókítà mi ni ẹgbẹ́ condition rẹ. ẹ wo ẹ fara yín balẹ̀ ṣe ti gbọ́ ṣẹ́ni nǹkan tó you have to gather yourself together at this junction ṣe understand ọlọ́run á gbàkóso ẹ màmá ń kọ́. mo sáré lọ lé wọn lọ mú nǹkan. ọkọ ẹ náà kọ́. mo ṣe ní attack hired assassin. ṣé kò pọ̀ ṣá. sorry àǹtí ṣẹ̀rí kò sí kan tá a máa ṣe ń sìn ju pé ká ṣiṣẹ́ abẹ fún wọn. ẹ má worry everything is going to be alright àdúrà ni gbogbo nǹkan ṣó ti yẹ yín ọlọ́run á gbàkóso ẹ fọkàn balẹ̀ ṣe ti gbọ́ sorry. May their gentle souls rest in perfect peace. Amen. Yeah, please sit. Um, mi ò ní fẹ́ kí eléyìí tó ṣẹlẹ̀ kí ó affect iṣẹ́. Ah, nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ kò dẹ̀ sí nǹkan tí a fẹ́ ṣe sí we love them but God loves them the more so as you all know pé um, I'm in charge of the two teams now and then I really want us to work together so that um, we can achieve a lot of things together please ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a kí a jára Um, tó jẹ́ pé tí bá tí ó wà dùn pé bó ṣe jẹ́ ni so thank you so very much okay um, if you have any questions you can ask so that I can put an answer to it okay. oh sorry to interrupt your meeting. Hi. I work from the State um, Investigation Bureau. Okay. I'm Detective Ajao, and here with me is Sandra Joel. We are investigating the murder of one of your executives, the man who lived nobly and died in mobility, Irideolu. Yeah, that's true. Are you Mr. Kunle Adebomi? Yes, I am. Would like um, a private meeting with you if you don't mind. Um, okay, that's fine. Uh, guys, would you guys excuse me and um, when I'm done with the meeting, I'll call you guys back. No Can we have a sir? Thank you, sir. Okay, how may I help you? Báwo ni ẹ ṣe mọ ọ̀gbẹ́ni Ìbídésí? Um, Olóyèrè jẹ́ ẹni tí mo mọ̀ bí ẹni mo ní. Kódà àjọṣe kékeré ni. tó fi jẹ́ pé iléèwé kan náà gan He is a man of so many people. Ẹni táyé nífẹ̀ẹ́ mi. Very smart, intelligent, always ready to give his best to everything he does. <sighs> This situation is really a very sad one, but I know God knows best. He's a very good one. It's quite a pity. It is. A jẹ́ wípé I want to wípé ẹ mọ̀ more, wọn ò purọ́. Yeah, very eh, correct. Nítorí bí ẹ ṣe júwe olóògbé, ó jẹ́ ká mọ̀ wípé ẹ súnmọ́ra pẹ́kípẹ́kí. And with um, the kind of description of him and the accolades, it shows um, you guys were so close they are very corrupt. téèyàn bá wá dáa bẹ́ẹ̀ yẹn tó nínú re tó níwà re what do you think could be the reason behind his death. ọ̀pọ̀ aláǹgbá ló dákun délẹ̀ kò sẹ́ni tó mọ ìtinú ọ̀rọ̀ àti wípé ìlú gángan ojú ló kọ séèyàn kan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì péèyàn nínú rẹ̀ àmẹ́ni tó ń bínú rẹ̀ èèyàn. The truth about this whole thing is um, he is a very good man, but I still feel I love him. We all love him here, but God loves him most. lẹ́yìn iṣẹ́ tí ẹjọ́ ń ṣe pọ̀ yìí ẹ ò dẹ̀ mọ business mìíràn mọ́ olóògbé. that's all just this one. mr akunle. yes sir. lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ láàbí ìṣẹ̀lẹ̀ at the crime scene nínú mọ́tò tí ẹ̀mí olóògbé bọ́ sí a ṣe àbápàdé lẹ́tà kan nínú mọ́tò náà tí ó dẹ̀ tọ́ka sí wípé ẹ̀yin lẹ kọ lẹ́tà yìí Okay. Òótọ́ ni, èmi ni mo kọ́. Mo dẹ̀ kọ́ láti fi rán létí nítorí ní business kan tí èmi àti ẹni tó ń mọ̀ tí a jọ ń discuss. Lẹ́tà yìí mo kọ́ mo mú fún láti fi ràn létí pé kó má gbàgbé ni. àwa náà rí bẹ́ẹ̀ torí a ka lẹ́tà yẹn but anyway tí a bá tún ní àwọn ìbéèrè mìíràn láti béèrè lọ́wọ́ yín a ó máa ránṣẹ́ sí yín mo dẹ̀ lérò wípé ẹ máa dá wa lóhùn. anytime i will be here to answer any of your questions. thank you sir. Thank you so much for coming around. I really appreciate it. Thank you. Thank you, sir. Thank you. Thank you, sir. You're welcome. ṣé mo lè rí ìyá àtọmọ báyìí. gbé alẹ́ta ilẹ̀ yọjú sí wọn àti ìyá àtọmọ àwọn méjèèjì wà òkè kò sí problem so later ilẹ̀ wa yọjú sí wọn. ẹ ṣé gan congratulations. ẹ ṣé gan dúnà ṣe ṣe. hello. Doctor, ẹ ṣeun mi ṣé ò sí mo múra tí máa bọ̀ ńbẹ̀ náà ni ó ti bímọ ó bímọ fúnra rẹ̀ fúnra ara ẹ̀ olúwa ó ṣé o mo dúpẹ́ mo dúpẹ́ ẹlẹ́dàá mi dókítà ẹ ṣeun ẹ ṣé mo dúpẹ́ akọ́nbàbọ̀ ẹ wo mo tiẹ̀ ti ń bọ̀ mo ti ń bọ̀ mo bá yín tán nísìn ẹ ẹ ẹ àjọkẹ́ bímọ láì ṣiṣẹ́ abẹ ah! ẹlẹ́dàá mi ò ṣe ọlọ́run mo dúpẹ́ olúwa o ṣe tó dojú àdúrà tì mí mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́. kúnlẹ̀ sórí mo ti sọ fún ẹ o máa ní láti kọ fọkànbalẹ̀ ni o ayé ti ń jájú lórí ọ̀rọ̀ yìí wá fọkànbalẹ̀ ni. kí ni nǹkan tó ń sọ lẹ́nu tí ó dùn mo láwọn èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí interrogate mi wọ́n sọ fún mi pé ok tá ní wọ́n ní rí traces lọ rí nǹkan ṣé nǹkan tó ń sọ fún mi sì ni pé o fẹ́ lọ sí àgọ́ ọlọ́pàá o máa lọ sọ fún wọn pé wọ́n lọ ṣiṣẹ́ yìí. ah iṣẹ́ kí ni mo ṣe ah, mo fún yín lówó yẹn yín lẹ ṣiṣẹ́ náà kí ni tèmi pẹ̀lú mo ṣiṣẹ́. wà á dẹ̀ filẹ̀ fún wa nítorí pé Django <laughs> nítorí pé o mọ Django tá à ń sọ yìí ni o ẹyẹ ni Django ọ̀ lè mú òkè ló ń fò máa ní láti farabalẹ̀ ní ọ̀rẹ́ ah, farabalẹ̀ ní. kí n gbà pé kò sí wàhálà. kò sí wàhálà lórí ọ̀rẹ́ gbàgbé ah, ṣùgbọ́n Django ni kò ń ṣọmọ kékeré nídìí iṣẹ́ yìí tó gbé sáyà yìí. kò sí wàhálà fún tiẹ̀. kò dín kankan jàre. all right now later. kí n gbà pé kò sí wàhálà kí n gbà pé kò sí wàhálà. àfikọ́ pamọ́ aṣọ ìrẹ̀gbẹ́ alára ń bára bínú bá ṣe fi gbà kedere làbàríkùn àṣẹbí kedere sórí gèlègèlè ti ń pọ̀jù nínú ilé yìí mo ń sọ fún ẹ e, mo ń sọ fún ẹ e. torí respect tí mo ní fún ọkọ mi ni mo ṣe ń dákẹ́ tí mi ṣe mọ̀kọ́ tí mo lè sọ sórí jẹ́ kí n sọ kíní kan fún ẹ ṣé lo oníwèrè ni ó lo ja wèrè gan nínú ilé ó ní o sán lórí gidi gan nínú ilé yìí tó di àṣà máa fi ẹ sí imú mi tó bá lọ wá ja wèrè ju màálù lọ wá fẹ́ kúrú màá bá ìdọ́gba níwọ̀ kíní burúkú dáadáa yìí aláìgbẹ́kọ̀ ọmọ. irọ́ lẹ́pa ẹ máa kó àbùkù ẹ̀yin ẹ máa kó àbùkù ẹ̀yin tẹ́sí gbé ìgbé orí fún kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ lẹ́mí kékeré fún kọlọ́kọ́ ṣé yorùbá náà ló sọ yìí ó dé fi yorùbá ń pa oní yorùbá lẹ́kùn kí ló dé tó bá lè ṣèdè sọ èdè ìlú ẹ̀ náà kí ni rádaràdá kí ni burúkú yìí wọ́n jẹ́ kí n sọ kí ni kò fún ẹ yorùbá ni mí yorùbá ni ọkọ mi ó kò sí àyè ẹ níbí báyìí ó yìí máa lọ sí ìlú yín lọ fẹ́ ibù ẹgbẹ́ ẹ níwọ̀ kí ni rádaràdá aláìlẹ́kọ̀ọ́ yìí mo kò tiẹ̀ dùn mí fún ẹ ó ti ya wèrè torí mo rí pé mo ń gbóhùn wèrè mọ́lá ó ti ya wèrè wèrè gidi wèrè i will show you mad person wèrè àbí èwo lẹ fẹ́ rí ṣé ti yaba ni àbí ti arò. ta ló ya wèrè ni. Huh? She started it. She, she called me on my, on my Ibo. Okay, on my Igbo. On my Bonia? Igbo. Okay. sir mo ti unlock phone yẹn okay. so nǹkan tó ṣẹlẹ̀ ni wípé sim yẹn ó ti block okay. torí ẹni ẹ ti retrieve ẹ náà okay. and n tí mo wá ṣe ni wípé mo link gbogbo call incoming calls and outgoing calls ẹ mo dábàá tẹ̀ sórí line sister. Sandra okay good. Yeah. so gbogbo calls tó bá ti receive báyìí tó ti make wọn máa àwọn náà máa a ní access. wọn ní access wọn okay okay so wọn lè okay okay Okay. mi yẹn wà lórí mi bọ kò okay everything but orúkọ ẹni yẹn ọgán then you can get òun ni Samuel Ojo. wow that Samuel is Ojo. good. that's the start. good that's the start. good thank you very much. thank you thank you so much. yeah we'll take you straight to the upstream. sure. thank you. thank you. Thank you. Hello, Mr. Ajo. Mo ti wà lóòótọ́ ọ̀run mi nsìn. Django. Wọ́n ní wúmi tiẹ̀ náà. In fact, gbogbo conversation tó ti make látàrọ àjọ make ẹni. Ẹ má wọ́rí. Ó ní pé òun tiẹ̀ máa dé club thirteen. Ẹ má wọ́rí you know he's a smart guy mo láti change gbogbo looks mi ó ti rí mi ní different places lẹ́nu Okay, sir ẹ má ok ẹ má ẹ má worry ẹ má worry a máa mú trust me on that a máa mú ok ok sir bye bye sir. Yeah. Thank you. ló dé tó sọ̀rọ̀. ọ̀gá mi ò mọ̀ nǹkan tí mo fẹ́ sọ. ooo ọ̀dà máa kọ́ ẹni tó máa sọ sí. yé yé ọ̀gá ẹ dúró tọ́jú mi ẹ dúró máa sọ̀rọ̀ ẹ máa yin ẹ farabalẹ̀ go and check my record in Nigerian police. ẹ jọ̀ọ́ ẹ bá mi gbé ẹ gbá ẹ bá mi gbé kúrò màá jẹ́wọ́ ẹ má yin ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ọlọ́mọ ẹ má yin ẹ jọ̀ọ́. talk. ṣẹ́rí kúnlé ló wá rojọ́ fún mi kúnlé ló mo ní kí n gbèjọ rẹ náà ni intermediary lásán mo jẹ́ láàrin láàrin Kúnlé àti Django ẹjọ́ tẹ́rẹ ọlọ́ ẹ̀ tẹ̀sí kọ́kọ́ bá mi gbé ẹ kọ́kọ́ bá mi gbé bọ̀ yìí síbi ìwé intermediary bẹ́ẹ̀ ni intermediary lásán ni mo jẹ́. Oh, you are an accomplice iṣẹ́ wo ni Kúnlé rán ẹ sí Django. ó ní ó ní ká bá òun waste olú. kẹ waste olú. bẹ́ẹ̀ ni sà. àpọ́nlé ni fashion designer tẹ́lẹ̀ ní tẹ́lẹ̀ ń jẹ́. Ah, ọ̀gá ẹjọ́ kẹ pa gbogbo ẹ bá ṣe sọ́sà ẹ jọ. ẹ̀dẹ̀ ti pa. bẹ́ẹ̀ ni sà. ń sán mi káàkiri kí ló dé tó fi ń sán mi ìwọ wọ́n rán ẹ níṣẹ́ ẹrú o ò lè fi tọmọ jẹ lúgẹ. <laughs> yes ọjọ́ ikú ẹ pé lónìí <laughs> èmi jàǹgó lórí ojú àṣà ni mò ń lò mo rí lé mo dẹ̀ ròde ìwọ o mọ̀ pé àìmọ̀ṣẹ́ kò rúgbọ̀n ọ̀ka ló jẹ́ kó kó ibòmí gbóná ọjọ́ ikú ẹ̀ pínlẹ̀ ni move. hold you make a move there I pull the trigger. Your hands behind your head now. Interlock your fingers. Now move. You try to be smart, I bet you dollar to donut, I will clear your doubt. Ah, ah, ọmọ tí o lè lọ́wọ́ tí ṣẹ́ọ̀sì wà yìí wàhálà yìí tó ń bá gbá sinam jẹ́ẹ̀sì bá gbá Edge, ẹjọ edge, ẹjọ edge, ẹjọ edge. uncles edge. ẹ jọ kí ni problem yìí ná ẹ máa wá síbẹ̀ lẹ́ everyday ẹ máa argue lórí pépà mi ẹ̀dẹ̀ nírẹ̀ ọ̀kan mo lọ ń bẹ̀. fọkàn balẹ̀ fọkàn balẹ̀. alaye ní sùúrù náà tá a bára pépà lẹ́nu àdẹ̀tí máa lọ́la a ní sùúrù. ẹ jọ ṣe é sọ̀rọ̀ tán ẹ jọ ẹ jọ ẹ bá ẹkọ ya ẹ dá fún mi báyẹn o tẹ́ bá fẹ́ kọ́ àbùkù ẹ jẹ́ fún mi báyẹn. ọkàn balẹ̀ náà bàbá yẹ òrí ọ. kedere kedere níwájú ẹlẹ́dàá kedere kedere kedere kedere kedere kedere kedere kedere kedere kedere kedere kedere bínú bá sẹ́bi gbà kedere làbàríkùn wá sẹ́bi kedere kedere. àfi gbogbo bàtí ni ayé kedere níwájú ẹ. parọ́ o mi ò ń tọ̀yàn jẹ́jẹ́ mi ni mo ń ṣe I am a complete gentle hard person. What an oxymoron. Mr. Samuel Ojo, can you give me your own definition of complete, gentle, hard man? Kò yé e, àbí? mi ò ń tọ̀yàn jẹ́jẹ́ mi ni mò ń ṣe in that case I am a gentle person ṣùgbọ́n ejò ọ̀ka ni mí tó gorí ebè tó lé fùrù kọ̀kọ̀ téèyàn bá tọ́ mi máa túraká fún ilẹ̀ aṣọ̀fọ̀ ẹ̀ I am a hard person tó bá pa méjèèjì pọ̀ wà á rí i pé I am a complete gentle hard person. Mr. Complete Gentle Hard Person Django kí ló wà láàrin ẹ̀yin àti Mr. Yemi torí a ti rí gbogbo kọ́ọ̀lù ọ̀tún a dẹ̀ ti rí pé ẹ ti ń bá wọn sọ̀rọ̀ for a very long time now. Ta Yemi is the question àbí èèyàn ní yẹmí will you shut up akínú ṣe yín gan-an ẹ kò ṣe rò pé ọ̀rọ̀ bẹ́rẹ̀ bọ̀tà làwọn sọ bí ni we are talking about human beings life kí ló ń ṣe ẹ wo ẹ wo ẹ wo wo ẹ wo ok níbo ni yẹmí ń gbé. Ah! eré bẹ́ẹ̀dùn nílẹ̀ ó dọ̀lẹ́ èmi èmi ló ń pariwo mọ́ èèyàn ni yẹmí ilé ayé dẹ̀ ni yẹmí ń gbé period. Ah, ṣé pàgbàlagbà ni wọ́n ni Mr. Django ẹ jọ ẹ sọ fún mi kí ni conversation tó wà láàrin ẹ̀yin àti yẹmí last ẹ jọ ẹ sọ fún mi. láì sọ̀rọ̀. ṣe ní àyín. bàbá à ń lé ọ̀daràn kan bọ̀ ni a dẹ̀ rí i pé ọ̀gangan bí gan ló ságbà bá a dẹ̀ ṣe ń wò ó dà kó sá bí. exactly ẹ̀ ń lé ọ̀daràn bọ̀. bẹ́ẹ̀ ni bàbá. ẹ wá rí i pé ó sá wọn yàn yín wo ọ̀gá ọlọ́pàá kò sọ̀daràn tó wọ àyín kódà láti àná lóníjó ti ń jó tí aláyọ̀ ń yọ̀ ọdún bàbá ni mí ni mo sì ń ṣe ọ̀daràn kankan wọ àyín o ẹ dákun ẹ wá mọ lọ. àní kò sí ẹnì kankan tó gbọyàn yín. bàbá ẹ ẹ mí pé ọ̀daràn kankan wọ bí báyìí. kò sọ̀daràn tó wọ bíi ẹ wá máa lọ. ẹ ẹ má bínú gbà yẹn ok let's go. elétí lápá làwọn ará bí yìí o mo ní ọ̀daràn wọn àyè ẹ tún wá wọlé ẹ ẹ wò ẹ má bọ̀. Now your hands behind your head. Interlock your fingers. Move into the car. Now move. àfàsókè yìí dánbọ̀ rí kedere bó ṣe burúkú ló yàn kedere ọlọ́run lọ́mọ tí ẹnìkan ò mọ̀ tó pamọ́. ọ̀gbẹ́ni kúnlé tíwọ náà ti rí báyìí. It shouldn't have been you. It shouldn't have been you. In this day and age, tó wá ń fọ̀rọ̀ tí ò tọrọ kó ẹ lómi ọbẹ̀ jẹ it's a mere superstition. kò ṣe superstition ògbógo mi ni ògbógo mi ni. pé wọ́n gba bàtà lẹ́sẹ̀ wọn kò fún ọmọ kan ìpè dẹnu ogun ẹ̀dẹ̀ ti wà transferred to him. It is not done. This issue, I mean, on ground is, is a dime's worth. Kò tó nǹkan kan. Ó dá tó bá wá délé ẹjọ́ sí, wà wá débẹ̀ wá ní pé ó gbogbo ni it is not admissible in the court of law olúwa mi o ẹ̀wọ̀n bọ́ bàtà mi fún ní ògo mi dẹ̀ fún mọ́ ṣùgbọ́n olúwa mi á sọ pé gba ògo ẹ̀ padà um, àwa ti ṣe èyí táwa lè ṣe since you have given us a um, blow by blow account of the whole scenario èyí tó dẹ̀kú wà lọ́wọ́ ìjọba ní court of law. Hmm. As you can see, there is no hiding place. yẹni ló gbéṣẹ́ rán mi pé kí n pa olú where did you get that information. Mr. Samuel Ojo agbọ́n òsẹ́ oyin òsẹ́ ìkàndú tí ń ṣe wá ń sẹ́. we've heard from the horse's mouth. wo dúró dúró dúró wo bó ṣe ń dá mi lóhùn simple question kí ló dé tẹ̀yìn ọmọ èèyàn mọ bí wọ́n ṣe ń dáhùn ìbéèrè Where did you get that information? Because the information is wrong. Mind your tongue. Anyway, we've heard from the horse's mouth. Àti rí Oh my God! Where? Who told you? Simple question. Langbada ló sọ, tamedo ló sọ. It's okay. Yẹmí àti Ti tí wọ́n gbéṣẹ́ fún yín ti jẹ́wọ́ fún àwa. mm ṣe wá rí àwọn tó sọ fún yín o irọ́ ni wọ́n pa yẹmi parọ́ mọ́ra ẹ̀ ni mo ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé mi ò mọ̀rọ̀ pa I am a crime activist. crime, activist, again? yes kò yé yín àbí mo máa ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn ni a jà fún ẹ̀tọ́ ṣùgbọ́n tí ò náà ní òfin òun ni mí. why? I fight for public opinion but criminally. Kò yé mi sá. Kò yé yín. Ṣé ìrídìí tí mo fi ń jà fún ẹ̀tọ́ láì náà ní òfin ni wípé ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé òfin ẹ máa ń ṣìyàn mú. Ìdí rèé tí orí fi pọ̀ ní mògún ṣùgbọ́n tá ìṣẹ́ pọ̀ ń bẹ̀. Wo èmi ò fẹ́ kẹ́ fìyà jẹ aláìṣẹ̀ lóòótọ́ Yẹmí wá sọ́dọ̀ mi but it did not pay. Okay i'm confused ta ló wá rán yín níṣẹ́ yìí gangan gan. nítorí ẹ kẹ́ béèrè gan-an ẹ kàn ń káàkiri èmi ni mo mọ bọ́rọ̀ ṣe rí èmi ni mo mọ jinlẹ̀jinlẹ̀ torí ohun tó ṣókùnkùn sójú yín àti àwọn ọ̀gá yín tó kù kedere ni lọ́dọ̀ tèmi. ah gold mi rèé o ọmọ fúnra ẹ̀ ó tún dùn yàtọ̀ ojoojúmọ́ ló kàn jẹ́ kó rí mi ó wú ó dẹ̀ ṣẹ̀ mí o. ṣó fẹ́ lé mi síta ni ó mọ̀ pé èmi ò ń tójú bọ ọmọ ẹlẹ́lẹ̀ káàkiri ìlóde. mo fẹ́ kó ṣe nǹkan kan fún mi. kí ni nǹkan yẹn náà. ṣé wàá ṣe. àìṣe ti jẹ́ ibi tó bá wù ẹ fùfù lẹ̀lẹ̀ ló máa ń darí ìgbẹ́ sí n tó bá dẹ̀ wo ló wù ẹni ló máa ń múyàn ṣe kí ló fẹ́ kí n ṣe tí mi ò ní ṣe àbí wọn kọ́. ó dá yín lójú. Ah! gold mi rán mi níṣẹ́ ní kí n kóná lẹ̀ báyìí kí n kọwọ́ bọ̀. bẹ́ẹ̀ni wọn ti gbàṣẹ lọ́wọ́ mi. ẹ bẹ́ẹ̀ni. wọn gbàṣẹ lọ́wọ́ ẹ. bẹ́ẹ̀ni. Ah! làbárè. bọ́bọ́ kan náà ṣẹ̀ṣẹ̀ gbé dé iléeṣẹ́ wa báyìí tó ní orí nkún tó gbé gbogbo iṣẹ́ pátápátá ó sórí ààrẹ ó ní àwa kan òun ti yẹ fáìlì wa wò ipe àkójú òṣùwọ̀n ipe ssc láfi iná fi gbà wá síṣẹ́ àdẹ̀ńlọ̀ fi ṣe àkà à ń ṣe oríṣiríṣi ipe ní department kọ̀ọ̀kan kọ̀ọ̀kan gan ó láti pọ̀ jù ó ní bíi ten bíi twenty ó là ń ṣe ó ní ó jẹ́ kán check gbogbo wa pé we need to be checked. ó yà wèrè ni kí ló a ṣe kíní kan ó ní rárá o ó ṣàwà lára àwọn tó ń sàk. ó sàk yẹ. bẹ́ẹ̀ni orí ẹ̀ fẹ́ burú ni ah, ó ń ya wèrè ni ó dà kí ló wá fẹ́ ká ṣe báyìí. mo fẹ́ kó bá mi pa. kí n mú balẹ̀. Hmm. iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ òwú ọmọ aláṣẹ là kí lè gbòǹṣe tó lóun ò lè bomi lójú. Ah! <laughs> èmi Jágò ìka ńlá aborí pọ́npọ́ ìkàmùdù ọba àwọn èèrà iṣẹ́ ti ṣe ṣùgbọ́n ẹni tí mo wá rò báyìí ní ti owó tá a máa ń ná tọrọ owó tá a máa ń ná lórí àwọn iṣẹ́ yìí owó pọ̀ àárọ̀ tààrẹ̀ tù instrument tá à ń lò owó ni àwọn boys a máa fún wọn lówó ìyẹn ni. Ah! Baby. Mm. One week my ló ń more. The mo is showing me. ti ṣòro yẹn mi. O fẹ́ lo ọ̀sẹ̀ kan lọ́dọ̀ mi. Bẹ́ẹ̀ni, kò ní di ọjọ́ kan. Ah! Good. Bọ̀bọ̀ yẹn ti kú. <laughs> It has been done already. <laughs> But ẹ̀, o ti kú. O ah, ah. máa lọ ọ̀sẹ̀ kan bí. Wo arabi wà lọ́nà ọgbọ́n fúnra ẹ̀. <laughs> bẹ́ẹ̀ ni bó ṣe ṣàlàyé fún yín yẹn gan-an bẹ́ẹ̀ ló ṣe jẹ́ èmi ni mo ní kó pa ìkàmání ẹ̀ you are wicked obìnrin tí wọ́n fi ń ṣépè sọ. spare me that. kí ló ń sọ tó ń dùn lẹ́nu ẹ̀ èèyàn gba iṣẹ́ lọ́wọ́ mi ó pa mí sáyé adìyẹ dà mí lóògùn nìní mo dẹ̀ fọ́ lẹ́yìn kí ló burú ń we, we, we need to we need to do verification of credentials. In fact, mo want to take pé primary school certificate of Obishe. People like that, we can retrain them, send them out, and then go back to school and come back to be productive in this company. In fact, I have some list here, if you my mind, ma, um, people like um, Gold Oluwakemi. Èmi ni mò ń gbọ́ bùkátà gbogbo ilé, mo bí ọmọ mẹ́ta, mo lọ́kọ, mo níyà, mo ní bàbá, ó dẹ̀ gbàṣẹ lọ́wọ́ mi, kò fún mi ní mi, kí ló o? wá pa ó wá ní ìyá wicked obìnrin tó fi ń gbóbìnrin ni excuse me do you think it's easy to get a job in this country. Hmm. Kúnlé ògbólógbò ọ̀daràn ọ̀dájú gidi ni ẹ́ nítorí owó jíjẹ nítorí ìlara o rán ọmọ ẹnìkejì ẹ lọ sí ọ̀run àpàpàdodo. èṣù ló mi èṣù ló mi irú ẹ̀ ò tún jẹ́ ṣẹlẹ̀ mọ́ mi ò tún jẹ́ ṣerú ẹ̀ mọ́ mi ò ní súnmọ́ sàkà ní irú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹjọ́. dákẹ́ ẹnu ẹ àṣìṣe orú àṣìṣe wo nìyẹn ah, ah imagine òkè tó bá yẹ pé àwọn tó rán tó kówó fún pé kán lọ ṣiṣẹ́ tó bá ti kọ́kọ́ débẹ̀ tó ti pa ìwọ náà ó lọ́wọ́ sí nìyẹn ìjọ. dákẹ́ ẹnu ẹ. mo ah, ah. dára mo bínú ẹ̀jẹ̀ nù. ṣé èyí tó ń sọ yìí ló fẹ́ẹ́ jí ẹni tó ti rán lọ sí ọ̀run àpàpàǹdodo àbí. ìjọ kò tún ṣẹlẹ̀ mọ́. ibi tí wọ́n fojú sí ọ̀nà ò gbàbẹ̀ ṣó ti yẹ báyìí. officer. yes ma. please bring in that gentleman. Morning. Ah! Thank you, Dad ṣọ́ra yẹ ẹ bá jókòó náà dá. ẹ ṣe mọ. ó yà ẹ lẹ́nu. obìnrin dáríjì mi. kì í dáríjì ẹ èṣù nice one ṣé wàá rí èṣù tó ṣe yẹn hmm? tó bá ti délé ẹjọ́ wàá sọ fún adájọ́ pé èṣù ni o. má ṣe bẹ́ẹ̀ rántí àti bẹ̀rẹ̀ wá mo fẹ́ ní kó bá bẹ̀ wọ́n tẹ́lẹ̀ náà ni mo bá bẹ̀ wọ́n. ṣó yà rèé ah, ẹ ẹ wò má ẹ má ṣe é ẹ ká ní kò ń ṣe ti àwọn medical team ọlọ́pàá tí wọ́n response a distress call ni kí làwọn máa wí náà. à ń ṣiṣẹ́ à ń gbìyànjú. tẹ́lẹ̀ àwọn máa ń fojú fíkú bóyá àwọn agbófinró wa bóyá àwọn ò mọṣẹ́ àti bí àwọn ò fẹ́ṣẹ́ ṣe ni ṣùgbọ́n ètò ìṣẹ̀lẹ̀ yìí ó convince mi pé n tòótọ́ ìṣẹ̀lẹ̀ ṣe. ìwọ ó mà burú o ó dájú o tí mo pè lóore mi. ẹ ẹ ọ̀gbẹ́ni olú mo fẹ́ gbà ẹ́ níyànjú ìwọ náà máa tẹ̀ jẹ́jẹ́ ẹni tó bá dúró kó máa ṣọ́ra nítorí ilẹ̀ máa ń yọ̀ ok nítorí pé o ti ní opportunity wọ́n fi ẹ́ ṣe olórí wọn o wá bẹ̀rẹ̀ sí ní oppress wọn o láwọn kan ò ṣe dáadáa o sáàkì wọn o ṣe o mọ̀ pọ́n ní family ni báwo lo ṣe fẹ́ kí wọ́n take care family wọn ẹni tó bá gbaṣẹ́ lọ́wọ́ èèyàn bí ìgbà tó gba ẹ̀mí èèyàn ni ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ tó di ọ̀daràn bí orú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ tá à ń tírìtì lọ́wọ́ yìí èmi ń ṣiṣẹ́ mi bí iṣẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò qualify. ẹ eh, but ò bá tiẹ̀ try láti tún tọ́ wọn sọ́nà kò ń ṣe pé bóyá kò wá sack wọn ẹ eh, ò bá correct wọn now wọn kan tó ṣẹlẹ̀ báyìí ọlọ́run ló kó ẹ yọ. ọ̀rọ̀ yẹn ò sí lọ́wọ́ àtàwa mọ̀. ṣó o yàrá o. ìwà àtijọ́ ìjọba lẹ́lẹ́jọ́. ìjọba. bẹ́ẹ̀ni so officer yes, take him away. Move, entende? As you go,